dápọ̀ abiodun ọ̀rọ̀ yìí kì í ṣọ̀rọ̀ àwàdà o ààyè gbà wọ́n fúlàní onímàálùú ìpínlẹ̀ Ògùn wọ́n ń kọ̀wé sí wọn láwọn àgbègbè kan ń bẹ̀ páwọn ń bọ̀ wá kọlù wọn o kí wọ́n máa múra àwọn sílẹ̀ wọn ò tiẹ̀ fi bò pé fúlàní onímàálùú làwọn nítorí wọ́n kọ sínú lẹ́tà tí wọ́n lẹ̀ mógiri káàkiri àwọn ìlú mẹ́rin kan àṣà àgbọn ìbẹ̀kù àtọ́jọ ọ̀dàn pé kí wọ́n máa retí àwọn láàrin ìparí oṣù kejìlá sóṣù kìíní ọdún tó ń bọ̀ wọ́n sọ síbẹ̀ pé báwọn aráàlú wọ̀nyí bá rò páwọn lè láwọn kúrò lórí ilẹ̀ táwọn bàbá àwọn rà lọ́wọ́ wọn wọ́n ń ṣeré ni o àwọn ń bọ̀ wá gbalẹ̀ àwọn padà àwọn sì ń bọ̀ wá gbẹ̀san nítorí wọ́n pa àwọn bàbá àwọn wọ́n pa àwọn màálùú àwọn àsìkò sì ti tó táwọn ó gbẹ̀san ohun tí wọ́n ṣe nígbà táwọn táwọn aráàlú kan bá gbà lálejò bá ń pètèpèrò láti rùn lù náà láti káwọn èèyàn ọbẹ̀ sí wàhálà nǹkan ńlá wa kọ́ láwọn àdúgbò yìí ó pẹ́ táwọn fúlàní onímàálùú yìí ti ń yọ wọ́n lẹ́nu ń bẹ̀ ọ̀pọ̀ àwọn ọmọ onílùú ló ti kú àwọn míì ni wọ́n ti gé lọ́wọ́ àti lẹ́sẹ̀ tí wọ́n sì sọ wọ́n dà láàbò ara títí ayé ìgbà kan wà táwọn èèyàn míì láwọn agbègbè yìí fìlú wọn sílẹ̀ tí wọ́n sá lọ bámbám kódà orílẹ̀-èdè Benin làwọn míì sá lọ àwọn onímàálùú náà ni wọ́n tún padà wá tí wọ́n bẹ̀rẹ̀ sí halẹ̀ báyìí o tí wọ́n ń lérí páwọn ò fojú àwọn ará àdúgbò náà rí nǹkan kò sì sí nǹkan tí wọ́n fẹ́ fojú wọn rí ju kí wọ́n pa àwọn tọ́wọ́ wọn bá ti tẹ̀ lọ òru ni wọ́n sì máa ń wá láti ṣàwọn iṣẹ́ aburú báyìí kílẹ̀ sì tó mọ́ wọn ò ti ba nǹkan jẹ́ rẹpẹtẹ bó bá ṣe pé tó gbogbo ti parí táwọn àmọ̀tẹ́kùn sì pọ̀ bó ti yẹ kí wọ́n pọ̀ tó ni ọkàn àwọn aráàlú ò balẹ̀ pàápàá tó bá ṣe páwọn àmọ̀tẹ́kùn yìí lóhun ìjà tí wọ́n fi lè kojú àwọn fúlàní onímàálù àwọn tó ṣeé ṣe kí wọ́n wá pẹ̀lú ìbọn ọ̀gbàlódé tí ìbọn ṣakabùlà kan ò sì ní lè ṣe é lò láti kojú wọn bẹ́ẹ̀ làmọ̀tẹ́kùn ogun ò tí ì lágbára tó láti dúró tiwọn ohun tó sì délẹ̀ yìí apá ọlọ́pàá nìkan ò lè ka ohun tíjọba ìpínlẹ̀ Ògùn ṣe gbọ́dọ̀ túnra rèé kí wọ́n má fọ̀rọ̀ yìí ṣàwàdà rárá ọ̀pọ̀ àwọn nǹkan ló ti ń ṣẹlẹ̀ nípìnlẹ̀ Ògùn yìí lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran àwọn ìròyìn tó sì ń jáde látàwọn agbègbè Yewa yìí lórí ọ̀rọ̀ àwọn èèyàn yìí ò dáa rárá bẹ́ẹ̀ níjọba ò lè gbà káwọn jàǹdùkú afẹ̀míṣòfò yìí kàn máa wọlé Yorùbá pààyàn bí wọ́n bá ti fẹ́ ìjọba Ògùn gbọ́dọ̀ gbáradì bó bá ṣe páwọn ọlọ́pàá yìí náà ni wọ́n fẹ́ lò kí wọ́n tètè báwọn olórí ọlọ́pàá àtàwọn agbófinró tó kù wọ̀nyí ṣèpàdé kí wọ́n ṣàwọn ètò tí wọ́n gbọ́dọ̀ ṣe tí kinní náà ò fi ní bá wọn lójijì rárá bẹ́ẹ̀ lọ̀rọ̀ ètò ààbò yóò ṣe é dá ṣe àfi kí ìjọba fààyè gba àwọn aráàlú fúnra wọn kí wọ́n lè kópa nú nǹkan wọ̀nyí kò sóhun tó burú báwọn aráàlú táwọn jàǹdùkú fúlàní yìí láwọn ń bọ̀ wá bábá ṣara wọn jọ táwọn ọba àtàwọn baálé àgbègbè náà káwọn ọ̀dọ́ tiwọn náà jọ tí wọ́n sì ṣètò ohun ìjà níwọ̀nba tí wọ́n sì jẹ́ kí wọ́n máa yí gbogbo àdúgbò kí wọ́n sì wà ní gbáradì ibikíbi tí wọ́n bá ti ráwọn fúlàní tó ya wọ̀lú lágbègbè kan kí wọ́n dìde sí wọn kò sáàyè oorun tàbásùn para lásìkò yìí ní gbogbo àwọn ìlú wọ̀nyí o kí wọ́n jí kí wọ́n dìde kí wọ́n sì káwọn agbófinró tó bá wá ságbègbè náà lọ́wọ́ lóòótọ́ làwọn ọlọ́pàá ó lọ síbẹ̀ ṣùgbọ́n wọn ò lè kápá àwọn jàǹdùkú yìí tí wọ́n bá dé nítorí wọn ó pọ̀ jù wọ́n lọ àwọn aráàlú gbọ́dọ̀ wà ń gbáradì tiwọn náà èyí ni ó jẹ́ kọ́rọ̀ náà lè ṣeé ṣe a ti ń pariwo tipẹ́ pé kíjọba àpapọ̀ fààyè gba àwọn àmọ̀tẹ́kùn wa kí wọ́n máa gbébọn káwọn gómìnà wa jàjàyí fúnra wọn láti rí ipá àwọn àmọ̀tẹ́kùn ń gbébọn bí bá wà lọ́wọ́ àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n lóhun ìjà àtàwọn èlò tó dára yóò ṣòro kọ́ máa tọ̀hún rìn wá kan tó máa halẹ̀ máwọn èèyàn wa ẹ jẹ́ ká fòpin sí kinní yìí ohun tí ò dáa kò dáa ni ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí